amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kí yín káàkiri níbikíbi tí ẹ ti ń wò wá ṣàlàfíà ní ṣóńdù kò ní lè mú alágbára gbogbo yín pátápátá tẹ fẹ́ràn nígbà tí tẹ̀ ń wò wá káàkiri akínyìn adúpẹ́ lọ́wọ́ yín torí bẹ́ẹ̀ ṣe ń kàn sí wa inú tiwa náà ń dùn náà òun náà làásán ṣe ń lọ káàkiri lórí ètò àgbààgbà yìí tá a mú wá fún yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan kò ní bàjẹ́ lọ́wọ́ wọn tá a ti ṣe fẹ̀rẹ̀ rọ̀ fún akí gbogbo yín pátápátá wọn tó ti lọ kọ́lọ́ bá mi fọ̀rùn kan tó wà kọ́lọ́ bá mi wà pẹ̀lú wọn ni lóòótọ́ kò sí nǹkan tí bàbá wa yóò ń ṣe àmọ́ mi ò lè sọ pé bóyá pé olórin àbò nílùú bóyá ó fi jẹun ni àmọ́ wọn kí bàbá London ni wọ́n lórí ẹ̀rọ ayélujára tó máa ń múni wàdùn tó máa ń pa wá lẹ́rìn yìí tó wá wá sí nàìjíríà bíi ẹjẹ́ àsúmọ̀ bàbá ní gbogbo ẹ̀tẹ̀ ń gbóná mọ́ra wọn gbogbo ẹ̀ ń ráìsì ń di one million gbogbo ẹ̀ ń di kábàbà ṣe fọ̀rọ̀ wérọ̀ ẹ̀ bọ́ ti sì gbésí ayé wọn ibi tó bá dé nǹkan táwọn ọ̀dọ́ lè dìmú bẹ́ẹ̀ náà ẹ̀ kọ́ tún pa wá lẹ́rìn olùkọ́ wa dọ̀dọ̀ bàbá wa lẹ́yìn nísìn àdẹ̀dúpẹ́ kọ́ wà lẹ́yìn olúwa inú mi dùn gidi gan bàbá lọ́ńdọ̀nù mo kì í sà. àwa nù o. sálàáfíà ni. adúpẹ́ o. ṣé dáadáa la bá yín. adúpẹ́ adúpẹ́ bó dẹ̀ gbé sára lẹ bá wa dẹ̀ ni. ẹni kìíní. báwa la ṣe máa kíra wa sẹ́yìn lẹ bá wa báwa la wá bá yín sẹ́yìn ọ̀kẹ́yìn ò gbé bí. ẹ àwa la wá bá yín. ẹ so dáadáa ni ṣé dáadáa lẹ bá wa. a bá yín dáadáa adúpẹ́ lọ́wọ́ lọ. èkó ẹyẹ ń ké bí ẹyà àmọ́ ọmọ èèyàn fẹ́ fọ̀ bí ọmọ èèyàn o. a wà nísìnyí kò hmm. nǹkan ò rẹ́rìn ẹgbẹ́ àwa tá a wà lọ́run tá a bá kàn ń wo nǹkan lọ́run tá a kàn ń wò hmm. ó èmi mọ̀ kó le tó báyìí ìgbà tí mo wá dé mo hmm. wá rí le hmm. à ń bọ̀ nbẹ̀ à ń bọ̀ nbẹ̀ à ń bọ̀ nbẹ̀ à ń bọ̀ nbẹ̀ à ń bọ̀ nbẹ̀ baba London ni ẹ wá nǹkan fìdílé tó lẹ́ẹ̀ máa gbádùn ara yín gidi gan ẹ má ní baba gbogbo wọn ló lè fẹ́ yín káàkiri tó fẹ́ràn yín ti mọ̀ yín àwọn tí ò mọ̀ yín ẹ bá mi kí wọ́n pè é wà lórí ètò orúkọ mi ni Taofik mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin náà ni ẹ̀ ń fún mi ní encouragement tí mo fi ń ràn tàbí ọbíọ́ díẹ̀díẹ̀ tá à ń ṣe náà ẹ̀yin náà ni ọlọ́run nípa yín kò nípa èmi náà kò nípa ẹbí wa kankan fúnra wa ń sìn inú wa ó mọ̀ dùn bó tẹ̀ jẹ́ pé àsìkò lè ní ìsìn ọlọ́run á ọlọ́run á ṣe tó yẹ pé gbogbo wa we have to we go over we get over everything lágbára ọlọ́run. Like ṣe bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ta nìyẹn ẹ jẹ́ àmú láti ilé ẹ mọ̀kọ́ mọ̀ gbóònà ni ọmọ gbóònà lèmi náà ẹ n fẹ́ mú yín délé ẹ bá mi kí ọ̀wọ́n ara lé ẹ bá mi kí wọn gangan léde wọn tó yé wọn mo gbé yín lọlé báyìí mo ti gbé yín kúrò lọ́dà àbí èkó. èdè èdè ibi tèmi ti wá hmm. ọmọ ọ̀fà ni mí. Hmm. ọlọ́fà mo jọ ó yá. ó sì yàtọ̀ sí èdè ẹ̀yìn ará èkó ẹ pé mi dẹ̀ mi dẹ̀. ó yàtọ̀ so nǹkan tí èmi ò sọ mi dẹ̀ láyé láyé ọ̀fà lèmi máa ń sọ ọ̀tọ̀ ọ̀dìgbọ́ tó ti jáde lẹ́nu mi nìsín tó yẹ pé tí mo bá tiẹ̀ pàdé àwọn èèyàn lọ́nà gan tí mo bá sọ pé mo ti gbé London fún thirty two years hmm. àwọn èèyàn ò ní bìlífẹ̀ tí mo bá gbọ́ mo bá wọ jàlámíà nìsín tí mo dé fìlà tí mo wọ slippers tí mo rìn lọ kódà ẹ̀ nímọ̀ pé mo ti dé Muritala hmm. bóyá mo dé Muritala airport rí hmm. Hmm. so èdè ń ti mọ́ mi lẹ́nu hmm. gan. Hmm. ẹ kí wọn ẹ kí wọn ń wòyìn ẹ kí wọn ń wòyìn. ẹ̀yin aráàlú mi mò ń kí gbogbo yín o mò ń kí gbogbo yín àti ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ aráàlú mi náà ìlú tèmi àwa ni ọmọ ọlálọmí abisujo kọ ìjàkadì lóró ọfà ọmọ láàre ọmọ búure ọmọ ìkan ò gbọ́dọ̀ jù kan tí kan bá jù kan nílẹ̀ ọlálọmí ogun ló ń kó bálé bàbá wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ̀yin tó fà káàkiri akẹyìn tí lórí àfẹdá náà wá kẹyìn kò ní bàjẹ́ láéláéláéláéláé. mo mọ máa tún máa tún wá lo opportunity yìí náà kí n tó fi kí àwọn ará Ìlọrin hmm. torí wípé Ọ̀fà ni wọ́n bí mi sí hmm. after primary school mi ni mo hmm. move lọ sí Ìlọrin Ìlọrin dẹ̀ ní Ìlọrin sì ní bí Ìlọrin ṣe wà ní ìsìn Ìlọrin mo ti lo gbogbo ilé ayé mi kó tó di pé mo lọ sí London London ẹ bàbá wa ọlọ́lá ọba wa ṣéwù ọba Ìlọrin bí bàbá náà ṣe jẹ́ fún mi. Mm mo máa ń lọ bá wọn máa wọlé jókòó tì wọ́n hmm. táwọn náà bá wá lọ́ńdọ̀nù mo máa ń rí wọn. Hmm. ṣé ṣé wù tìsín àbí tànà àwọn tìsín tìsín gangan hmm. tó yẹ pé mo bá ti dé oníye owó tẹ̀ báwọn èèyàn máa ń fún ọba lọ́ba lọ́ba lówó ni àwọn máa ń fún mi lówó ni pé ọmọ bàbá àlọrin náà ń pè mí bàbá gangan ń pè mí pé ọmọ bàbá àlọrin yóò ní ẹ bá ń fọmọ mi ní owó kó fi jayé tí mo bá tó ń padà wọn ò tó fún mi lówó tí màá fi wọ plane padà ìgbàléyà táwọn èèyàn máa ń mẹ́ran wá fún ọba. Mm bàbá máa ń fèmí náà ẹran léyà tèmi ni. Hmm. ṣé tọmọ wọn ni n fẹ́ kẹfẹ mi wọ ọbẹ yẹn bá àlẹ sí lọmọ bàbá ṣé. àtọmọ wọn hmm. torí ìgbésí ayé dáàdi wa bàbá tó bí wa lọ́mọ. ẹ bá mi dárúkọ ẹ bá mi dárúkọ bàbá yín sà. bàbá tó bí mi lọ́mọ ni Alhaji Oseni Ọlánrewájú hmm. Ọ̀fà but Ìlọrin ló dá bísínẹ́sì lẹ̀ sí. so torí ẹ̀ ó employ a lot of people so o ti fi Ìlọrin ṣe létọ́ pé bàbá wa gangan. Mm ọlọ́lá bàbá wa ẹ̀mí ọ̀fì lọ́rin wọ́n sọ wípé nígbà tí bàbá kú pé tí bá ṣe pé bàbá ti sọ pé kán lọ sin àwọn sọ́fà àwọn ò bá pa láṣẹ pé kí wọ́n sin wọ́n sí hmm. Ìlọrin ni wọ́n ní but àwọn ò lè hmm. gbó wọn lẹ́nu so torí influence bàbá wa hmm. ni bàbá náà ṣe mú mi bí ọmọ kì í ti ṣèmi nìkan náà mú lọ́mọ gbogbo wọn ti sọ fún wa pé gbogbo ẹ̀yin ọmọ Lárewájú òṣèlú Lárewájú tẹ́ ẹ bá nídìí nǹkan palace open fún yín ẹ máa wọlé wá. Mm so tọ́ba wá London náà máa ń ríra náà tọ́ba wá sí London mo máa ń rí wọn mo máa ń rí wọn dáadáa ẹbí bàbá mi ni wọn. àwọn tí máa ń fún yín nǹkan tí ẹ̀kẹ́ máa fún wọn kàn wọ́n máa ń fún yín nǹkan. tọ́ba wá sí London n ó tún fún mi lówó. Hmm, ẹ̀ẹ́dẹ̀ má gbà. n wà nígbà oúnjẹ bàbá àwọn máa ń sọ fún mi pé owó àlùbáríkà hmm. pé owó àlùbáríkà ni n ò sì gbọdọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn hmm. n tún fún bàbá àlọrin ẹ pẹ́ fún wa ẹ pẹ́ pẹ́pẹ́pẹ́ àgbà yín kò ní di rádaràda ẹ pẹ́ fún wa nínú ọlá ńlá àti ìfọ̀kànbalẹ̀ ọkàn ẹ ṣe bàbá ẹ rí i pé a ti gbé yín délé bẹ́ẹ̀ yẹn a ti dọ́fà a ti dé Ìlọrin nǹkan kan mọ́ra wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ gbé ìlú Nàìjíríà mọ̀ pé àwọn ará aláma ó pé London à ń bọ̀ London yẹn náà mẹ́tẹ́ka mú láti ṣé Ìlọrin náà lẹ ti ṣe kékeré lẹ ti lọ primary secondary tó fi dé báyìí. Ọ̀fà ni mo primary school hmm so gbà tí mo ṣe primary school tán lọ́fà ni mo wá move wá sí Ìlọrin hmm. so Ìlọrin ni mo ti wá ni mo wà títí mo fi travel out. ṣe hmm. ẹ ṣe kí ló fà ṣé ẹ̀rín kankan ṣe ní Nàìjíríà ńgbà tó fi gbẹ dára London ni àti kó tọdún mélòó tẹ́tí tẹ́tí lọ sílùú London kí ni ìgbésẹ̀ tẹ́ gbé torí ìta ń ṣe ìkànnì àwọn ọmọ kékeré náà ń wò náà báwo ni gbèpá ló ṣe ṣẹlẹ̀ kí ni process of travelling out ń gbà yẹn kí ló gbé yín kúrò nàìjíríà ń gbà yẹn ṣùgbọ́n ní nàìjíríà dá ń gbà yẹn ẹ̀yìn ọ̀nà náà fún wa tọ́nà alẹ́ lè gbà. nàìjíríà dá nígbà yẹn nǹkan pọ̀ pọ̀ dáàdi wa wọ́n bí ọmọ tó pọ̀ ìyàwó mẹ́wàá ni bàbá bí ni bàbá ní wọ́n dẹ̀ ní ọmọ fifty two ní hmm. gbogbo wa bùkátà pọ̀ pẹ̀lú ògo ọlọ́run bàbá ń tọ́jú gbogbo wa lọ ẹni tí ó lọ skul lọ skul àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n wa wọ́n ń dúró ti business bàbá big business bàbá ń ṣe oníṣòwò ni wọ́n tó yẹ pé wọ́n ń ta Nestle brothers àwọn Cadbury kìíní àwọn wọ́n ń ta cement wọ́n ń ta gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ni wọ́n ń tà hmm. bàbá ti wá rí bàbá jẹ́ nǹkan tó yẹ pé wọ́n ní foresight bàbá ti rò pé ee bí ti Nàìjíríà ń lọ yìí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ìyá ó jẹ wọn gan ó ti rí so tá a bá ti ń parí parí skul bí n dà pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá ti gba olùdé àwọn tí wọ́n bá ṣe dáadáa ní skul bàbá máa ń mú wọn lọ bàbá ó mú wọn lọ sí London. ẹyin ń lọ náà yóò ń ṣe dáadáa. Ah, ọmọ ta lèmi. aláti hmm, kékeré aláti <laughs> kékeré ọmọ ta lèmi ẹ̀gbọ́n máa ń da lérú gan ni. Hmm, sẹ́yìn ò lọ ẹ̀ ń fìgbà kan lọ London yìí. wọ́n mú mi lọ rí àwọn ẹ̀gbọ́n wa. ẹ̀ ń ṣe dáadáa ló fà á. ẹ aláwọn kan wà tá nílé wa àwọn tó mọ̀wé àwọn tó mọ̀wé a ní dókítọ̀ a ní lọ́ọ̀yà a ní accountant oríṣiríṣi custom officer gbogbo ẹ̀ àti kékeré lẹ́yìn ó ti mọ àwọn tó mọ̀wé torí èmi mi ò kọjú sí ìwé yẹn dáadáa lọ títí because mò ń gbá bọ́ọ̀lù lóye yín so èmi ò yí ṣe gbé pé mo máa ń pàṣẹ o àmọ́ bí abika kọjá àdájì kára máa ta bí ọ bí ọ díẹ̀ díẹ̀ bí ẹ so London ò kàn mí rí so bàbá máa mú àwọn ìyàwó wọn lọ gbogbo àwọn ìyàwó wọn pátápátá ni wọ́n ni wọ́n mú lọ àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n àtàwọn kan wà tó tún bá wọn ṣe business tí bàbá sọ pé ẹ̀yin náà ti ẹ̀ ká lọ tó tán bá ti mú wọn lọ London bẹ́ẹ̀ yẹn from London wọ́n mú wọn lọ sí Paris wọ́n lọ Brussels ní Belgium wọ́n á tún padà sí London kó tó di pé wọ́n á lọ Paris náà kó tó di pé wọ́n mú wọn padà wá sí Nàìjíríà so àwọn òyìnbó ti trust bàbá wa dáadáa rẹkọdì yẹn ti wà ńlẹ̀. ó ti wà ńlẹ̀ pé bàbá yìí sì yàn kan tó yẹ pé ó ní criminal record àwọn ọmọ tó sì mú lọ náà pé kí ni sọ wọn lè bọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú wa lọ díẹ̀díẹ̀ so ìgbà tí a bẹ̀rẹ̀ sí ni mo lọ òyìnbó refuse visa rí fún èèyàn kankan nù wa visa dẹ̀ ní kì í ṣe visa ní kì í ṣe nǹkan tó jẹ́ pé nǹkan tó le kì í ṣe pé bóyá ọ̀sán pé kẹ́ lọ san owó tí bàbá bá ti kó dọ́kúmẹ́ǹtì fún yín àti statement of account yẹ àwa náà là ń lọ síbẹ̀ tá a lọ gba visa fúnra wa embassy náà lè lọ embassy náà là ń lọ bá ti dé kòńbì gbogbo ẹ̀ easy bá ti wọlé tán bá ti wo dọ́kúmẹ́ǹtì tán bá ti ṣe interview wọ́n á dẹ̀ fún wa à ń lọ nìyẹn hmm. so torí ẹ̀ ló fi easy fún wọn wọ́n mú wa lọ díẹ̀díẹ̀ kì í ti wọn fọ́ọ̀sì yẹn kankan lọ àwọn míì wà tó gbé bàbá mú wá wọ́n mú lọ sí London wọ́n padà wọ́n làwọn ò lè cope pẹ̀lú ẹ̀ because Nàìjíríà ò tí ì bàjẹ́ náà èmi gan ìgbà tí mo dé London tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ibi yìí mọ. etí ọdún wo nìyẹn. nineteen ninety two february eleven nineteen ninety two so mo dé wọn fún mi. sísá mi ṣe wọ plane rí kẹ tó di pẹ́ lọ lọ́nà ìṣẹ́ ti wọ plane rí. mo wọ plane rí nígbà kan láti ìlọrin lọ sí abuja abuja ò tí ì ṣẹlẹ̀ ńgbà yẹn hmm. but aṣáà wọ plane ìgbà yẹn àwọn tó ń ṣe town plan mo ní sísá kan town hmm. planning hmm. section ló wà ní fcda àwọn ni wọ́n eh, àwọn la lọ kí Abuja ò tí ì sẹ̀bọ̀ àwọn náà ń plan Abuja so Suleja náà máa ń fi wọ́n sí hmm. àti Gwagwalada hmm. ibẹ̀ náà ń gbé ńgbà yẹn. mo wọ plane ńgbà yẹn but hmm. still náà eh, then plane FCDA láti Abuja lọ sí Èkó bóyá Suleja ni mi lọ sí Èkó ńgbà yẹn bọ èmi fẹ́ bọ. báwo ló ṣe wáyé rárá nígbà tẹ kúrò lẹ́kọ̀ọ́ tó di pẹ́ dé London báwo ló ṣe ah, ìjọ tí mo dé London báyìí gbàrà báyìí tí àwọn brothers mi tí wọ́n á gbé mi tí mo tán gbé mi lọ lé lọ́dọ̀ wọn àtijọ́ ni mo ti bẹ̀rẹ̀ sí Miss nàìjíríà hmm. tó bá ti gbé ìgbà mi màá wá sùn báyìí màá sùn tí mo bá sùn màá wá lálàá bẹ́ẹ̀ pé mo wà nàìjíríà hmm. ìgbà yẹn mo ti ń sẹ́tù dáadáa èmi náà ti ń ṣiṣẹ́ owó tí ń wọlé hmm. pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ owó oúnjẹ ni bàbá ń san fún wa èmi náà ti wá di independent mo wá ti ń gbowó dó mo sì ń gbọ́dọ̀ sister mi yẹn mi ò tí ì gbálẹ̀ tèmi mo wá gbà mí màá wá sùn báyìí màá wá lálàá tí n bá ti lálàá pé mo wà nàìjíríà tí n bá ti lajú báyìí gẹ̀rẹ̀ tó tutù mú mi àyàbá ní London mo wà ẹ Ọlọ́run mo dúpẹ́ mo ti wà London hmm. <laughs> Hmm. so àwa rọra ń ṣe díẹ̀ díẹ̀ hmm. àmọ́ ẹni tó bá dé London àbí tó dé Amẹ́ríkà tó bá sọ pé òun ò ṣiṣẹ́ ìdọ̀tí kan rí àfàwọn tó lọ skul bẹ́ẹ̀ ni o even àwọn tó lọ àsúdẹ̀ntì. sígbà tẹ̀yìn débẹ̀ rò kẹ́ fẹ́ lọ iléèwé rárá. mo rò mo rò ṣe bí àti ní education ní Nàìjíríà. Mm -hmm mo wá rò pé ibẹ̀ yẹn yóò tún fọ́dà sí ṣé wàá lọ léèwé ńbẹ. mo lọ so gbàtí gbàtí àwa ṣáà ṣe yẹn mo wá rò pé iṣẹ́ dẹ̀ nítorí eh, dáàdi wa tán bá ti kọ́kọ́ mú wa débẹ̀ wọ́n ní wọ́n máa ń yá wa lówó ni owó tíkẹ́ẹ̀tì mi was eight thousand five hundred naira mo ra tíkẹ́ẹ̀tì eh, British Caledonia ń gbà yẹn. ní ninety two yẹn. nineteen ninety two eh. so tí bàbá bá ti mú un dé London bàbá ó sọ pé tó bá fẹ́ ní fọkànbalẹ̀ ọkàn kọ́kọ́ sanwó mi ná torí àwọn àbúrò rẹ wà lẹ́yìn àwọn àbúrò yín wà lẹ́yìn táwọn náà tí wọ́n á tún máa ẹ̀sìn pọ̀ so mo bẹ mo débẹ̀ ní February mo bẹ̀rẹ̀ iṣẹ́ bóyá bíi March iṣẹ́ tá à ń ṣe náà bíi kitchen mo ti ń ṣiṣẹ́ èmi bí ọmọ olówó tó yẹ pé màá wá wọ apron màá dé fìlà kan sórí àwa ń fọ tó yẹ mo máa bọ́ nísìnyí. ẹ ń fọ abọ́. ah mo ń fọ abọ́ gan o kí sábọ̀ tí fìlà ń sọ o <laughs> mo ń fọ abọ́ ojú òkè ń ro mi tí mo bá wà nílé báyìí tí mo bá jẹun tán màá gbé plate mi lọ màá lọ fọ fúnra mi torí àwọn wa bọ́ ńlá látà àti fọ torí ibi tí mo ti ń ṣiṣẹ́ French company kan ni àwọn náà máa ń ṣe croissant so màá fọ abọ́ màá ha trade ẹ̀ á tún lọ da lẹ́nu ẹ̀gbọ́n mi kan náà wà tó pé òun náà dé olóhùn ẹ̀dì ọ̀làríwájú supermarket tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńlọrin èmi àti ẹ̀ tàbá wa ń wà ní ká lọ da lẹ́nu sí inú àwọn bíi crane kan àtàbáṣà ti dalẹ̀ síbẹ̀ àwa gorí kìnìún àmọ́ afẹsẹ̀ tẹ́mọ́lẹ̀ yóò wá wo báyìí pé ah ah àwọn ọmọ àwọn ọmọ òsínà ọ̀la iwájú àwa náà la wá di ẹni tó ń ṣerú nǹkan báyìí bọ̀ kò sí nǹkan tí èèyàn lè ṣe sí èèyàn àṣẹ náà ni hmm. tó fi di pé bàtó wá di pé èèyàn níwèé lèèyàn ṣe wá ń wá hmm. iṣẹ́ gidi tó jẹ́ kìíní bọ̀ pé èèyàn débẹ̀ kò síwèé hmm. ìwé oníwèé là ń lò so ọ sì lè mọ lèwo oníwèé kan tó fẹ́ fi ṣe iṣẹ́ tó o bá fẹ́ so nǹkan tá a máa ń ṣe ni pé savings náà ni àìjáde àì kò sí social life so within six months mo ti san mo ti sanwó bàbá tán mi ò jẹ gbèsè hmm. kò sí nǹkan kan adúgbò lọ́dún. ṣe níyàwó nàìjíríà ń gbà àbí london lẹ ti padà sí. mi ò níyàwó ní mi ò níyàwó ní nàìjíríà hmm. àfàwọn girlfriend sáà kan ń parọ́ fúnra wa ń gbà yẹn hmm. so ti london yẹn ìyàwó mi tí mo fẹ́ ń sìn london náà bí sí ṣe ń gbọ́ mi london náà bí sí eh, àwọn parent ẹ̀ gbogbo ẹbẹ̀ náà wà she is from eh, delta agbaro. Mm bóyá twenty minutes to worry hmm. but gbà tí wọ́n bí wọn tí mọ̀mọ́ yẹn bá ti bí àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn bá ti pé bí ọdún méjì mẹ́ta á gbé wọn wá sí nàìjíríà kéètù tiẹ̀ ní girama wọn wà hmm. so wọ́n á gbé wọn wá nàìjíríà tó tán bá ti parí secondary school hmm. wọ́n á lè tọ́ wọn padà sí so kàn fi ní wọ́n gbọ́ yorùbá wọ́n mọ culture so yorùbá ni ìyàwó mi gbọ́ yorùbá. ìyá máa rò pé irú ẹ̀yin tẹ́ pé ọ̀fà ìlọrin kan kẹlẹ́ gbé bẹ́ẹ̀ ṣe dé lóyìnbó yẹn ń pé yẹ kẹ́ wọ́n ọmọ ìlú òkè kan kẹfì ṣayáǹgbà yẹn ṣé changes yẹn náà ló fa ni àbí kí nìdí àbí ìfẹ́ náà ló ló mú yín débẹ̀ ni. nínú dáàdi wa jẹ́ nǹkan tó yẹ pé kò kí àyè pé ẹni tó bá fẹ́ hmm. ṣé you understand dáàdi wa jẹ́ nǹkan tó yẹ pé kò kí àyè ẹni tó bá fẹ́ ìbá ṣe muslim bá ṣe christian bá jẹ́ whatever hmm. wọ́n believe pé ẹ̀sìn kan náà ni ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn so wọn kì í dènà tó wọn máa ń lé emphasis pé tẹ bá rí muslim àwọn máa prefer muslim but tẹ bá rí náà kò sí but ọ̀rọ̀ ti tèmi ó muslim kò muslim ó láti fẹ́ reason ni wípé à ń dé tara wa ní time yẹn but ìwé tí mo ní two years péré ni torí tán bá di fún wa six month visa ní time yẹn six month visa náà fún mi mi ò dẹ̀ lè fi ṣiṣẹ́ so ó wá ní ìgbà yẹn commonwealth àwa commonwealth countries ó máa ń fún wa ní eh, two two years extension sí orí pálí wa so two years yẹn tó bá fi lè tán tó o bá wà ní skul àbíkọ́ ìkókọ́ ti fẹ́yàwó ọ̀n láti kẹ́rù rẹ̀ ọ́ padà síbi tó o ti ń bọ̀ ni èmi àti ìyàwó mi tí mo fẹ́ ń sè à ń befriend ara wa ni òun wà ní uni so à ń befriend ara wa mo wá sọ fún mo ní ìwé mi ti ń expire jẹ́ àṣe ìyàwó ká tiẹ̀ fi tie ara wa down náà. No? ó wá ní òkè wá sọ fáwọn pẹrẹntì àwọn pẹrẹntì ẹ fọwọ́ sí i bá a ṣe fẹ́ra wa nìyẹn. nǹkan tó so yín pọ̀ nǹkan tó so wá pọ̀ nìyẹn so mo fi wá gba hmm. ìwé mi ìfá àwọn ọ̀rẹ́ rẹ̀ ń sọ fún un wọ́n ní ojú ọkùnrin táwọn ń wò é pé ojú rẹ̀ dojú four one nine pé tó bá ti ṣèwé tán pé yóò sá lọ láti nineteen ninety four pẹ̀lú ògbọ́nà àti ọ̀wà up till now ni mo dẹ̀ bí ọmọ obìnrin méjì ìkan twenty five ó máa pé twenty five yẹn lágbára Ọlọ́run the other one twenty one. Hmm àwọn méjì ti wárí skul wọn ti wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́. Taf Hollins lórí Instagram ibi táwa náà ti mọ̀ yín nìyẹn kí ló bí kí ló mú jáde torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́tí sọ wà tó ti dàgbòdodo gidi gan èyí tèmi fẹ́ràn ní irin ẹran ewúrẹ́ kọ́lẹ́jà àbẹ́ ẹran ẹ̀hún lẹ́jẹ̀ tí ò gbó tí ò gbó ẹ padà lọ bèrè yẹn gan ló yẹ kí wò ó pé kí ló bí kí ló bí irú péèjì yẹn kí ló bí ìtẹ̀ ń ṣe yẹn gangan mo fẹ́ mọ̀ àwọn ará náà fẹ́ mọ̀. àtìgbà tá a ti wà ní skul ni èmi ti máa ń pa àwọn èèyàn lẹ́rìn èmi kò tiẹ̀ mo ṣàwọn pé anyway àti mo bá dé tí mo bá sọ̀rọ̀ kan àwọn èèyàn máa rẹ́rìn so èmi ò ní intention pọ̀ mo máa ń máa ń ròyìn pé Nollywood ló yẹ kí n wà pé ká mi ò travel ni màá wà ní Nollywood lónìí so ó kàn di ijọ́ kan mi ò tiẹ̀ sí lórí Instagram rárá tí mo ti bẹ̀rẹ̀ sí ní trend mi ò sí mi ò sí Instagram tí mo ti bẹ̀rẹ̀ sí ní trend nítorí kan wà a máa ń ṣe fídíò màá wá jù sínú family group wa so àwọn fídíò yẹn mo wá jù sínú family group ṣé ẹ rí nínú family wa gbogbo nǹkan tó ń pa yín lẹ́rìn yẹn kò pa wọ́n lẹ́rìn mọ́ wọ́n á kàn wò nǹkan kan tí ò wọn lójú rẹ̀ gbogbo wa the same thing ṣé ń gbọ́ mi èmi wá ju kíní yẹn sínú ẹbí ọláǹs là ń pè torí ọlárẹ̀wájú ni wàá sọ a máa ṣe aṣọ ní ẹbí ọláǹs family ní whatsapp group wa gbogbo wa la wà ń bẹ àtàwọn grand children náà wà ń bẹ àwọn grand children tán jẹ́ bí ìbọ̀tá ó wá jọ wọn lójú àwọn wá sẹ̀ǹdẹ̀ sáwọn ọ̀rẹ́ wọn bí kinní ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri mo ṣe kinní ẹ̀ níjọ́ Tuesday by Thursday by Thursday gbogbo èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pè mí láti Germany láti Dublin láti everywhere pé ah pé ẹ ẹ mọ̀ ń trend gan mo ní inú wa ń bí mi torí mi jẹ́ nǹkan tó pé tí mo bá wà nínú family kinní mo á sọ̀rọ̀ ẹni àwọ̀ bọ̀ tí mo bá wà ń ta mo máa ń ṣe bí ẹni pé mo gentle so kíní ẹ̀ ṣáà ń bí mi nú pé kí ló fẹ́ fa gbogbo eléyìí so mo ti lọ ń sọ fún wọn nínú bẹ̀ pé tí mo bá post ẹni fídíò ẹni tán bá bí dáa kó má po kẹ́nìkan kan má post nǹkan kan mi mọ́ torí kíní yẹn padà dé túndé náà tí gbogbo èèyàn fẹ́ kó gbé òun. pẹ̀lú owó ńláńlá. ẹ kíní yẹn wá ní ìdọ́dọ̀ rẹ ẹni yẹn dẹ̀ ní kì í sọ̀rọ̀ partiality tó bá retí nǹkan tó bá fọ́ ni yóò gbé so bí túndé ṣe post ẹ̀ nìyẹn so e, mo wá sọ pé báwo mo ṣe lè rí kíní Instagram mo ẹ̀ṣẹ̀ wá open Instagram lèmi náà ẹ̀ṣẹ̀ wa mo wá lọ fọ́lò Túndé mo wá rí i pé àà mo wá rí gbogbo comment àwọn èèyàn ń make àwọn míì àwọn míì wọ́n encourage mi àwọn èèyàn sọ pé àbàbá hmm. wèrè so èmi rò pé wèrè yẹn èmi rò pé wèrè yẹn pé bóyá wọ́n ń bú mi ni èmi ò mọ̀ pé slang slang Instagram ni èmi ò mọ̀ so ó kàn díjọ́ kan ni mo kàn ń lọ ní London ni àwọn èèyàn wà ní ọ́sùn mi pé bàbá òun nu mo gbádùn ẹ̀ gan-an ó yà á ọ̀dà so èmi náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹwà lọ sí péjì ńgbà yẹn. mo tẹ̀ ti sí péjì mo ti sí péjì bọ̀ mi ò tí ì máa gbé nǹkan kan síbẹ̀ so tí mo bá ti rí nǹkan kan tó jẹ́ kínní wọ́n máa ra yọ̀tì lèmi tí mo bá ti gbé kò sí pé ẹ̀dítìn àbí kínní kan tí mo bá ti gbé fóònù mi èmi kàn máa ń ṣe màá kàn ṣe kìí ṣe pé bóyá wọ́n sọ pé ẹ bóyá kóòtù ṣe kínní kan mi ò ṣe gbogbo nǹkan tí mo bá ti gbé nǹkan tí mo bá sọ jáde ìgbà mi mo lè mọ nǹkan tí mo sọ bọ̀ tí mo bá ti gbé fóònù dání báyìí màá ti ní àìdí so ìrọ̀rùn ló bá dé fún mi. tẹ́lẹ̀ ìran yẹn báwo nìyẹn ṣe jẹ́ tí wọ́n bá mi sọ fún ọmọ tí wọ́n mọ̀ lórí ẹ bá mi yọ̀nà náà yẹn ká tún fi yẹn gbádùn yín ní ìtẹ̀wà pẹ̀lú wa lẹ́nu. túndé náà ti gbé yẹn náà. Hmm, gbádùn yín fọwọ́n tó o bá ti wò lórí túndé. àwọn tí o bá ṣe rí ẹlẹ́ran yẹn hmm. tí mo bá wá sí nàìjíríà mo máa ń ra ògúfe màá dẹ̀ pa àgbò màá wá di gbogbo ẹ̀ ògúfe lọ́tọ̀ àgbò lọ́tọ̀ màá wá di màá gbé lọ sí London so ó wá dijọ́ yẹn mo fẹ́ ṣe mo fẹ́ ṣe ọbẹ̀ mo fẹ́ ṣe ọbẹ̀ ní ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn mo wá kó ẹsẹ̀ náà yẹn jáde mo wá rí pé ẹsẹ̀ yẹn kéré mo ní jẹun tí ẹ̀ fi lè náà kí n fi ṣe skit pé mo wá fi ṣe skit pé ẹran tẹ́ fún mi ọ̀rẹ́ mi ti gbá mi ọ̀rẹ́ mi tí mo ní kó bá ń ra tí mo kówó ńláńlá fún pé ẹran ọ̀sìngín ló bá mi rà ẹran tí ò gbọ́ ẹ̀ wo bó ṣe ń já bútẹ́bútẹ́ mọ́ mi lẹ́nu tó ìyẹn dẹ́ ìgbà covid ìgbà covid yẹn mo tiẹ̀ wá ráyè jókòó ti dáadáa torí àṣìṣe àṣàbọ̀mọ́ èmi sì láàgì jẹ gan so covid yẹn ló wá fún mi ní encouragement dáadáa. Mm ìkan náà wà tí mo tún post tó yẹ pé mo sọ pé àkànjòkó lé ní ìsìn báyìí àti ẹ̀wà mọ̀ nǹkan tá a ṣe mọ́ pé mo tún ti wọnú mo tún ti wọnú uh, kitchen lọ mo tún nǹkan tó ń ṣẹlẹ̀ ń tòótọ́ ni o mo lè jòkó báyìí nígbà yẹn mo kàn jòkó ni bí dàpé mi ò ṣiṣẹ́ mi a kàn ń wo tẹ́lì a lè jáde kó ń lé a sì lè máa mutí lọ́sàn gangan torí èmi máa ń mu nǹkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan but mi ò lè jẹ́ mi ò ní mọtí anything ọbẹ̀ á kí n mu any drink before seven o'clock in the evening. Mm -hmm tí n bá wà ní London àṣọ tí mo bá wá ṣe fàájì Nàìjíríà o so mo wọ kitchen lálàkọ́kọ́ mo jẹ mọ́mọ́ mo tún jókòó mo tún lọ mo mú tan chicken kan mo yá jẹ after another one hour mo tún wá lọ mo wá lọ mú eh, apá adìẹ mo tún lọ mú again bí tí mo ti mo ti fẹ́ máa jẹ́ ó kàn wá sí mi lórí ni pé ah jẹ́ n tiẹ̀ gbé fáwọn èèyàn pé nǹkan tó ń ṣẹlẹ̀ reality làwọn skit tèmi máa ń ṣe yìí pé ah pé covid gan àti àwọn nǹkan tá a ṣe mọ pé wàá jẹ ń jẹ pé ẹlẹ́kẹ̀fà ni tí màá lọ sínú ọbẹ̀ lọ yọ mm, mm. ẹlẹ́kẹ̀fà yẹn gangan wà ní nǹkan tó yẹ pàwọn yẹn wà láìkí ń bẹ̀. Mm, ẹ ṣe ẹ ṣe bàbá London London tẹ̀ ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dọ́ ń kúrò Nàìjíríà ń sìn wọ́n ń lọ síbẹ̀ ìbí ń sọ pé à nǹkan tó wọn rò kọ́ wọn máa rí thirty something years. thirty two. báwo lẹ ṣe fẹ́ sọ fọ́wọ́n ọ̀dọ́ tó ń wọ̀n ìtàn náà fẹ́ gbèrú gbèsè nǹkan bóyá pé náà tẹ fẹ́ wá London yìí náà báwo lẹ́yìn bó ṣe rí ẹ ti ní ìrírí ẹ ti ní experience ẹ yànnà náà fún wa. ẹ ẹ ṣe ṣe ẹ̀rí ẹ̀mọ̀kan tó ṣẹlẹ̀ ní wípé àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ wá sí London ẹni tí ò bá ti jẹ́ pé ẹni tó bá fẹ́ wá tó bá kàn fẹ́ lo visiting visa wá lásán tí ò sí work permit ń bẹ̀ ó dà ní pé wọ́n tẹ̀ ti work permit pọ̀ mọ́ visiting sí ìyẹn bọ ẹni tó bá kàn lọ parọ́ fóyìnbó pé báwa ṣe parọ́ ń gbà yẹn pé òun kàn fẹ́ lọ visit ni kò easy mọ́ o hmm. kò easy mọ́ rárá bíi bóyá kó kó máa ṣiṣẹ́ bíi bábà hmm. or bíi iṣẹ́ self employed bóyá kó máa àwọn iṣẹ́ tó bí kò ní need láti sọ pé òun need ìwé tó yẹ pé ṣé o ti yé nǹkan tí mò ń sọ ń hmm. sìn àwọn iṣẹ́ tó yẹ pé bíi restaurant tó yẹ pé nàìjíríà restaurant tó yẹ máa fún ní cash cash lọ́wọ́ àwọn irú àwọn iṣẹ́ yẹn but máa advice, ẹni tó bá fẹ́ wá gangan kán wá legally because bí irú àwọn student yẹn wà àwọn student wà but ẹni tó bá ní opportunity láti lọ sí visiting visa lọ sí America àbí Canada London jẹ́ ibi tó kéré Ireland ni but máa advice, Canada àbí US fún ẹnìyẹn ó tóbi because ó lè jẹ́ illegal migrant hmm. ẹ pé kò sí Mali kò á sì ṣe but London is like bíi ó kéré gan-an do hmm. àwọn ọlọ́pàá ò ní bá ẹ lójú títì kan wọ́n máa sọ pé kínní but téèyàn bá fẹ́ gbalé èèyàn láti níwèé èèyàn fẹ́ rẹ́ǹtì ilé àfi téèyàn bá ń rẹ́ǹtì ilé àfi téèyàn bá ń sun ọ̀dọ̀ rẹ̀ èèyàn ló kù so màá advice wọn kí wọ́n wá lẹ́gàlè bọ̀ jápajápa táwọn èèyàn ń ṣe àwọn kan wà tó yẹ pé wọ́n ń ṣe é pé lẹ́gàlè tó yẹ pé kò sí pé torí wọ́n á lọ wọ́n ń ṣe student nọ́ọ̀sì wà hmm. màá ti advice àwọn èèyàn kan sọ fún àwọn ọmọ wọn à ń lọ ṣe psychology in school à ń rí di eh, ìgbà wo nǹkan kan ẹ̀ kan ṣe social kìnnìkan àwọn kọ́ọ̀tì jápajápa kan pé biz admin kankan pé àwọn kan fẹ́ ẹ̀yẹn biz admin ẹ dákun ẹ má bínú o ẹ má bínú tí mo bá lọ mọ nàìjíríà àwọn tí mo mọ nàìjíríà mò ń sọ fún wọn ẹran mọ yín kó lọ ṣe nursing. bí it nkankan. bí nursing yẹ information technology kìíní irú àwọn nǹkan bẹ́ẹ̀ but nursing gangan ni the main demand because nursing everywhere náà ti ń wá wọn àwọn doctor ti ah, àwọn yìí ah, àwọn yẹn ọwọ́ kan ni ọwọ́ kan làwọn yẹn so bọ̀ wípé kìíní but legally àwọn tó ń wọlé legally àwọn tó yẹ pé student tó yẹ pé àwọn jápa yẹn ni tó yẹ pé student life will easy fún wọn life will o easy fún wọn bẹ́ẹ̀ advice máa fún wọn dẹ́mo tó wọ́n fẹ́ fún yín ní advice kan yẹn tẹ́ ṣáàfẹ́ lọ sílùú òyìnbó by all means wọ́n ó gba yín o wọ́n ń gbà yàn gan tí bá ti pé mo lórúkọ àti pé mi ò rí láì lórí pé family tí mo ti wá mi ò nídìí àti gbà yàn a ṣe rí kò sẹ́ni tó ẹnìkan kan lè dìde pé mo gbà wọn rí àbí pé ní family wa kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí mo bá fẹ́ di dóò mi ò lè sọ pé mi ò rich mi ò dẹ̀ poor but bí nàpọ̀ owó ò dá mọ́ mílíọ̀nìyà náà ni mí but tí n bá fẹ́ di <laughs> owó nàìjíríà ò dá mílíọ̀nìyà ni mí but tí n bá fẹ́ di tí n bá fẹ́ di pé tí mo bá ń bọ̀ nàìjíríà mi ò nídìí àti sọ pé mo fẹ́ kó owó wá láti lọ́nà tí màá ná fún bí oṣù kan ọ̀sẹ̀ mẹ́fà ní gbogbo àtọwọ́ wà gọbọi nínú àkáǹtì mi wàláì máa ti ṣe ọmọ oníbẹ̀rù ọlọ́run mi ò dẹ̀ fẹ́ borúkọ fámìlì mi jẹ́ because inú inbox mi ti kún. Hmm àwọn fẹ́ wá lọ́dún ìjọ kan wà mo tiẹ̀ ṣe skit kan mo ní nà fi gba visa nà fi gba visa tẹ bá rí àwọn èèyàn tó wá sí fún Christmas eh, skit tí mo kàn ṣe àwọn èèyàn wọ́n dẹ̀ rò pé tòótọ́ ni wọ́n dẹ̀ ń wá sí inú inbox mi wọ́n wá sínú inbox mi pé fẹ́ gba visa pé àwọn máa san any amount of money ah ìgbà tó wá sú mi after one week inbox mi ti kún mo kàn tó padà lọ ni mo ní nàfi ò gbà ń pa nàfi ò gbà nǹkan kan o skit lásán lèmi ń ṣe o hmm. èmi ò sì lè gbà yín. Mm Hmm. lẹ́yìn ìgbà yẹn bọ̀bọ̀ kan náà tó wá bá mi ó ní kí n jọ kí n bá àwọn advertise page òun pé àwọn máa ń ṣe visa fáwọn èèyàn hmm. mo ti post bọ̀bọ̀ yẹn sọ fún mi pé òun máa san two fifty hmm. mo ní òkè ẹ àgbà two fifty lọ́wọ́ ẹ̀ ṣe bí kinní ni màá bẹ́ẹ̀ ṣe tó bí mo ṣe mo ṣe bá a ṣe àwọn yẹn kàn wá bá mi ní àwọn tó ń ṣe skip bíi Yunusa ọmọ àfa ó sáré wá bá mi nínú Yunusa ọmọ àfa bó ṣe sáré wá bá mi nínú inbox mi nìyẹn ẹ delete kìíní ẹ delete ẹ delete ẹ ipe four one nine ni bọ̀bọ̀ yẹn mo kàn delete ẹ ni bọ̀bọ̀ yẹn padà wá bá mi pé kí ló ṣẹlẹ̀ mo ní wọ́n sọ pé four one nine ni ọ kóra rẹ̀ dànù. tó bí yẹn tọ́wọ̀n gbà fi ṣoríṣiríṣi. ẹ so meanwhile àwọn èèyàn ti wọ́n ti lọ sí àwọn èèyàn tí wọ́n bá mi àwọn èèyàn tí wọ́n bá mi pé àwọn fẹ́ nọ́mbà bọ̀bọ̀ torí mi ò bá kó wọn sí tí ẹ dákun ẹ jọ ẹ má wá visa anyhow o wípé kẹ mọ àlọ fẹ lọ sanwó fún yàn kò lè kò lè ṣeé ṣe. kọ lọ sí ọ̀nà tó ọ̀nà àwọn àwọn agent àwọn agent wà but tí nǹkan bá kàn wá bá ọ wípé àwọn registered agent wọ́n wà tán bá wọn tó mm, mm. pé pé wọ́n dẹ̀ wà but ẹ wo example ẹ wo dáadáa ẹ wo ẹ wo iṣẹ́ tán ti ṣe fáwọn èèyàn náà ẹ kàn mọ́ kọ́ líbọ̀ ẹlòmíì wọ́n bá mi òun fẹ́ ta lé mm. ó fẹ́ ta lé eleven million ó fẹ́ ta lé fifteen million my advice wọn mọ̀ ta mọ́tàlé ó yẹ kí kí garanti kí tiẹ̀ tó bá dé ìlú òyìnbó tán gan àwọn rò pé bóyá kò yí sí ìlú òyìnbó náà kò yí sí ìlú òyìnbó àdó bí mo ṣe wà bóyá nítorí èjì mi àdó wọn àbẹ social life ẹni mọ àdó mo ti jẹ ayé dànù o àwọn young guys náà wà ń gbòòrò sí èmi ò sí ń gbòòrò mọ́ I work six to seven days a week tó ti yẹ yín mo ṣiṣẹ́ six to seven days a week mo mi ò kí ń jáde. Mm tí n bá ti délé màá kàn jòkó wájú tẹ́lì ni màá wò tẹ́lì tó bá tún dárò gbẹ́gì màá tún jí ìjáde mi ni wípé tí mo bá fẹ́ wá sí nàìjíríà i work to come and enjoy myself ní nàìjíríà. ó náà restaurant kan tẹ máa ń lẹ ní tinubu ní restaurant ní london kankan kan tẹ máa ń rí. no èmi kàn ẹ mọ̀ pé gbogbo agbárí mi tí mo bá ti agbárí mi bẹ́ẹ̀ ṣe wà mo lè fi ń ṣe skit hmm. jẹ́ kí n fi ń ṣe skit nísìnyí. lọ́wọ́ kan. ah ah oh my god o. Oh irùngbọ̀n yìí ó kéré ya ẹjẹ́ ó wù dáadáa wá kó wá di tògúfe. à ń gé ni àgbà fẹ́ kó kó kún ni. ẹjẹ́ ó di tògúfe. <laughs> ó ń lọ náà nìyẹn kẹwàá the goat greatest of all time of àwọn interview eh, nígbà à ń ṣe interview fún yàn mọ́lẹ̀ ṣiṣẹ́ lé eh, so tìlùpọ̀ yẹn bá ti ń wù tẹ́yìn ẹ̀ pé nígbà tí tv ní so ẹ̀yin náà ti ẹ jẹ́ kó wù kán mọ̀ pé ẹ̀yin ni goat nínú iṣẹ́ iṣẹ́ yẹn so èyí kò mú fàájì lọ́gbọ̀n èmi kan tí n bá ti ń drive lọ màá kàn kọjá mo kàn drive mo kàn kọjá ni mo kàn rí kìtẹ̀ lórúkọ lẹ́sọ̀ blue kìnnìkan mo kàn dúró ni mo ní ah ibi tí Tinubu ti wá máa ń jẹun ni ẹ ẹ balabulu ẹ pé báyọ̀ tó Tinubu ń tàmì ẹ̀ ó máa ń sọ balabulu ní gbogbo ìgbà ẹ pé ibi tí Tinubu ti wá máa ń jẹun ni mm. ìkan tó wá wà kinní kan òbí kinní kan ni mo tún ṣe yẹn náà pé ibẹ̀ ni òbí ti máa ń no obi obi gẹ́gẹ́ òbí ipe peter òbí pé ibi tí peter òbí ti máa ń jẹun pé ẹ̀yin ará nàìjíríà kan máa bára yín jà lórí wọn ẹ wò mm. Tinubu ń jẹun bì òbí ń jẹun níbì mm. ẹ o ṣe ṣé bọ́ọ̀ yẹn ṣe wá lè kàn sí wa bó jẹ́ facebook bó jẹ́ nọ́mbà yín torí mọ̀ pé yìí tá a ṣe kò tán síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn á sì fẹ́ kàn sí yín nọ́mbà wo ló lè kàn yín sí àbí facebook tó ṣe lè kàn sí yín sà. ẹ tó máa fẹ́ kàn sí mi wọ́n lè kàn sí mi lórí taf olans ní orí instagram hmm. mi ò bá fi nọ́mbà mi ti uk lẹ̀ hmm. mo lè filẹ̀ hmm. àmọ́ mo máa ń busy gan-an seriously tó yẹ pé. Mm àwọn tó tiẹ̀ jẹ́ kinní gan tiẹ̀ mọ̀ èmi ò ẹni tí mo bá mọ̀ máa fún ní nọ́mbà hmm. ó wù mí láti fún wọn ní nọ́mbà ẹ̀mẹ́ni tó bá fẹ́ kàn sí mi hmm. kàn wá bá mi sọ̀rọ̀ nínú inbox mi hmm. ní tafolance yes from there tí mo bá rí ẹ orí tiktok náà tafolance náà ni lórí tiktok then eh, facebook náà tafolance so ẹni tó bá ti wá àìmọye àwọn tí ọ̀rẹ́ tí mo ti make lórí instagram tó yẹ pé wọ́n á kàn wá bá mi nínú inbox ìwé tán bá fi sọ̀rọ̀ àwọn mọ̀ pé àwọn eléyìí pé àwọn eléyìí relevant pé. Mm ẹni tí yẹn lè bá ṣe ni mo dẹ̀ ń fún wọn nọ́mbà so ẹni tó bá mọ̀ pé òun need anything ẹni tó bá wà jẹ́ ní o come to my ẹ lè wá sínú Instagram mi. tó bá ti send message sí mi tó bá ti send message sí mi àbí lórí lórí Facebook àbí TikTok ẹ mm. taf Hollands mm. mm. ẹ lè fi taf ẹ lè ṣe ní underscore náà Hollands ẹ lè ṣe taf Hollands ẹ rí mo ti wọ bíi mo dé fìlà gan bíi abẹnú ajá kan báyìí mo ṣe wọ bíi orange colour òní. fún gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ kí lẹ fẹ́ sọ fún wọn ìlú dùn ìlú le ìlú ń kàn ìlú ń ṣe gbogbo alápapọ̀ kí lẹ fẹ́ sọ fún ọmọ nàìjíríà. ìlú le o gbogbo bí mo ṣe wà ní lọ́ńdọ̀nù gbogbo ẹ̀ pátápátá wọ́n sọ pé ìlú le ìlú le bọ̀ àgbà tí mo débì tí mo fojú ara mi rí hmm. àwọn alágbára ló ń gbé nàìjíríà ẹni tó bá gbé nàìjíríà kò sílùú tí kò lè gbé mọ́. wọn náà wà ní nàìjíríà tẹ̀ tó gbọ́dọ̀ lọ sọ́run àpáàdì àgbọ̀dọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ni. àti jìyà tó ń bì í èmi gan jẹ́ ẹ̀ because gbogbo owó tí mò ń kó wálé tí mo kó wálé ninety percent bí àwọn èèyàn mu náà fún àtàwọn àkíyèsí mi nìkan gbogbo àwọn aráàlú òyìnbó tó ń wá gbogbo owó pátápátá tí wọ́n ń kó wá gbogbo wọn pátápátá ẹ tó máa ń wò mí ìwọ sọ sọ pé mọ parọ́ mọ pariwo mọtẹ́lì kan sọ pé ọkùnrin irọ́ ló ń pa <laughs> gbogbo wọn pátápátá tí wọ́n bá kó àwọn ni eh, ninety percent wọ́n máa ná fáwọn èèyàn ni bí wàá bi ten or five percent péré la máa ná fún ara wa látìgbà tí mo ti mo lọ nineteen ninety two nineteen ninety five mo ti ń wálé mi ò stop ẹ every year ìgbà míì twice in a year. kí lè lọ́ta fún àwọn ọmọ ọ̀dọ́. àwọn ọmọ ẹ dákun ẹ àfaradà náà ni àfaradà ni kò easy fún anybody ara òrókun ara òró adìẹ ni àwa yìí náà mo sọ pé kò ara òrókun fún wa ṣe àmọ́ ẹ pé GDP Nàìjíríà owó tó ń wọlé fún wa. Mm diaspora number two ojú àánú táwọn èèyàn ní ojú àánú táwọn èèyàn ní nìyẹn but advice mi ni pé ẹ dákun ká forí tì ná for now yóò padà da. àwọn olórí wa ń kọ́ ní ṣókí. tẹ́rí tó bá ti di ọ̀rọ̀ olóṣèlú hmm. èmi ò kí ń fẹ́ torí ìran babalábaba mi kan ò ṣe politics rèé dáàdi wa bàbá wa dẹ̀ ni ó ti advice wa pé ká má kórè bọ politics bọ̀ mi kàn fẹ́ sọ fún wọn ni wípé àwọn míì wà nù wọn tí wọ́n dá ṣẹ́rí aláwọn president kan wà ìgbà tí láti yà orí Yar'Adua ṣé ń bọ̀ mí látòrí Yar'Adua hmm. Yar'Adua kò ní intention pò ń bọ̀ láti wá kówó jẹ hmm. àwọn tó sọ̀rọ̀ àǹdí àwọn olè ni hmm. Jonathan kò ní intention pé òun fẹ́ kówó jẹ àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ olè ni wọ́n baba buhari. buhari náà kò ní intention kó fẹ́ kó jẹ àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ àwọn ló lè. baba tó wà wà ń bẹ̀ ń sìn nǹkan. sẹ́ni baba tó wà ń bẹ̀ ń sìn baba yìí sọ wípé káwọn èèyàn mi ò tí ì lè jọ́ọ̀jì ẹ̀. Hmm, torí kò tí ì ṣe tán. kò tí ì ṣe ó ẹ̀ṣẹ̀ eight months péré ló ẹ̀ṣẹ̀ lò tó mi ò ní nǹkan kan pé kákan bẹ́ẹ̀ náà ni pé hmm. ẹ dákun ẹ jọ̀ọ́ hmm. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ní ojú àánú àwọn èèyàn ipe then kíní kan nǹkan tó tún wá ń ṣẹlẹ̀ nǹkan tí bàbá yẹn sọ ní ìsinmi wípé ká lọ béèrè lọ́wọ́ àwọn gọ́vnà wa owó tó ń fún wọn gbówó yẹn ò dé sálẹ̀ owó palliative tí wọ́n yọ wọ́n ní kò dé sálẹ̀ ẹ dákun ẹ̀yin gọ́vnà wa. Mm. eda kun mo sì mọ àwọn ah mm. wọn Kwara state mm. ah Abdulrasaq mm. Abdulrasaq àwọn èèyàn nu. àwọn kan náà sọ fún mi pé kò ń ṣèyàn mọ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ó náwọn kan náà tó máa sọ fún mi pé nǹkan tẹsán yẹn wọn nítorí ẹ̀yin jẹ́ ń bẹ̀. ẹ eh, dẹ̀ zulum náà èèyàn gidi hmm, zulum. Eh, zulum yẹn náà ń pè yẹn kárí díẹ̀ torí káàkiri àgbáláyé là ń rí. àwọn ẹ̀rí ojú tí àwọn kan kọ sí ẹ̀yìn náà kọ sí ibòmíì ẹ ò eh, so torí ẹ opinion tèmi mo sọ ẹ dákun o ẹ má bínú o. gbogbo olólùfẹ́ yín káàkiri tó ń fẹ́ràn yín tó sọ fún wa pé bàbá taf tó bá ti dé kágbá sórí nígbà tí kílẹ̀ fẹ́ kí wọ́n tó rán nífẹ̀ẹ́ yín dénúdénú ẹ bá mi kí wọ́n kẹ́tù dágbére ń kó dídọ̀ mi ọ̀jọ́ mi nífẹ̀ẹ́ wọn hmm. ẹ sì rẹ́lífàǹtì hmm. ẹ rẹ́lífàǹtì gan hmm. torí pé ẹ lè máa tẹ̀lé mi kẹ́ mọ́ rẹ́lífàǹtì ẹ mọ̀ wọ́ọ̀rì àwọn nǹkan ń bọ̀ lẹ́nujọ́ mẹ́ta ìtẹ́ padà rí i ó ti yẹ yín kọ́lọ́ mọ́ pa yín kọ́lọ́ mọ́ pa èmi náà ọlọ́run ní pa ẹ̀yin náà. àmín àmín àwọn ọlọ́mọge kan gbà tọ́ gbọ́dọ̀ yín mò ń bọ̀ wọ́n níyà ṣé bàbá náà àwọn máa fẹ́ bọ̀ ni o ìyàwó mélòó lẹni iṣẹ́ tí àyè wà fún ìyàwó ọmọ six sixteen méjì máa fọ́ pakùn yín nǹkan nǹkan àwọn yẹn náà nǹkan kí lẹ fẹ́ sọ fún wọn wá wá mi dáàdi wa ti sọ fún wa pé kò sẹ́ni tó gbọ́dọ̀ fẹ́ ìyàwó méjì. lóòótọ́. ipe because ibi táwọn bá dé ó yẹ kí ibi tó àwọn dé ó yẹ káwọn dókòó. ẹ dáàdi yìí dáàdi yìí di ṣaláìsẹ yín ni mò ń bèrè. àní nígbà yẹn advice tí bàbá yín bá fún yín láàdífàsì ẹ̀ ní ẹ̀ wá ní tẹ̀lé à èmi àtẹ̀lé o ó sọ pé ẹnìkan kò gbọdọ̀ fẹ́yàwó ó ní ká má fẹ́yàwó méjì kò mú ń dandan o. sọ́nà lè ní girlfriend. ẹ́ sọ́nà lè ní girlfriend. Ah, <laughs> yíyún wa. <laughs> bàbá tà. <laughs> ẹ ti gbọ́ tẹ bá ti kàn sí mi ẹ màá fi ṣe máa pass nọ́mbà fún yín. àwọn míì ẹyí àwọn àwọn míì wọ́n kàn máa wò mí lórí kìíní wọ́n rò pé bàbá àgbàlagbà kan ní ah, wọ́n bá rí mi tán àyọ́ngẹ̀ níní o. adúgbò lọ́wọ́ lọ́wọ́ fún ètò ní ìdòṣèlú ètò àgbààgbà ẹni pé lè bá ṣe mu ní kọ́mẹ́dì inú torípé náà kọ́ la máa lù la máa kọrin àmọ́ àgbà lọ́wọ́ náà nídìí nǹkan tí wọ́n ń gbé ṣe tán gbé àgbà níwọ̀n tó ti ń lo close to forty years ní United Kingdom tí ò ṣe pé wọn ànulè tí ò sí rin lọ́wọ́ tọ́ndẹ̀ ń wálé tán lọ nǹkan gidi ọ̀dẹ̀ ti gbà wọ́n mọ̀ràn náà gbé wọ́n tó bá máa wá mm, tẹ̀lọ́nà tó tó àti tó yẹ má ṣe làwòlàwò má dẹ̀ lọ pé wọ́n ń kò sí pound sterling ní títì o iṣẹ́ ni wọ́n ń ṣe iṣẹ́ ni bí aago iṣẹ́ ni òun lẹ̀ ń gbọ́ yẹn láti ṣe nọ́mbà wọn náà tẹ́ bá ti bèrè náà má tún fún yín à ń fẹ́ visit public tó dẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ sí agbọ́dọ̀ wà kí ẹ fún mọ́ra ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi mo dúpẹ́ àjẹsà dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ṣe ń múnú wa dẹ̀ máa múnú wa dùn lọ àwa dẹ̀ ń gbádùn yín. ṣètò àrí kìnnì kan ní pé sẹ́ẹ̀rì tí a bá ń bọ̀ ní nàìjíríà inú wa máa ń dùn gan-an hmm, pípa ń bọ̀ ah, ẹ ẹ mọ gbọ́ ẹ jẹnjẹ tó wù yín ẹ kàn lè mo kàn lè jó mo bá wà lọ ni mo kàn lè jó kó kí má má àtẹkọ mọ wù mí jẹ ẹkọ kólòbó ó wà bọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá káàkiri bọ̀ níbi tí mo bá ti jòkó àwọn nǹkan pa àwọn àbúrò mi lọ́ra mọ́ má àtẹkọ wa hmm. mo bá fẹ́ jẹ bọ̀lì hmm. mo bá fẹ́ jẹ àgbàdo sísun àgbàdo sísè àbùlà mo fẹ́ para mi pẹ̀lú rẹ̀ ògúfe ìgbà tí wọ́n mú. London ni kò dàbí kò ní èlùbọ́ yẹn ò ní dàbí. ẹ kò dàbí kí n mọ̀ máa ń gbélùbọ́ gan ni so nǹkan tó fà á nìyẹn tó jẹ́ pé taba ń bọ̀ náà ìjìnnú wa máa ń dùn ìyá tó wọn ara wọn family wa hmm. àwọn ọ̀rẹ́ tá a jọ lọ school hmm. gbà mí a lè ṣeré lọ primary school tí mo lọ secondary school tí mo lọ hmm. gbogbo àwọn ọ̀rẹ́ then taba wa ń padà inú wa máa ń bàjẹ́ àwọn ọ̀rẹ́ mi wọn sọ pé àwọn ń padà sí London London inú rẹ̀ wọn ń bàjẹ́ mo ní ẹ mo ní nàìjíríà dáa nàìjíríà dùn tó owó bá wà owó tí ò sí náà ni ó ti yẹ yín London tí mò ń padà lọ èmi fẹ́ràn iṣẹ́ mò ń padà lọ ṣiṣẹ́ ni bọ̀ máa ń mì sí nàìjíríà kò sí bó ṣe lè le tó ìlú ẹni ìlú ẹni àmì àmì àmì ètò àgbààgbà ni ẹ lè ní pẹ̀lú bàbá wa Taff Collins àgbàná lè kọ̀ lórí Instagram ẹ lọ síbẹ̀ kẹtẹ ẹ tẹ́gbọ́n tó bá ń dún bá ń bí àmì kọ̀ọ̀kan tó bá ti tẹ̀ síbẹ̀ ẹ rẹ́rìn ẹ gbádùn ara yín gidigidi gan ọwọ́n tó fa nìyẹn ẹ mo dẹ́kun àdẹ́jọ́ lẹ̀pọ̀ náà nítorí ìgbóná kọ́ làwa náà àdọ́tàn ni bódìkọ́ lọ́wọ́ gbẹ̀ngà ọmọdé tán tájọ wà ń bí ní ìkẹta bí ta ti pélé pọ̀ pẹ̀lú Sunday ayọ̀ọba ẹ àwọn ẹ̀gbọ́n mi kan náà wà ń bí náà àwọn blọ́gà nǹkan lára àwọn wọn láti Èkìtì tán represent tán wà ń bí pẹ̀lú àwọn èèyàn lára láìpẹ́lẹ́ ìjìnà àtúngbọ̀n náà wà hmm, a wọn káyé náà mo bá ti ń ṣe lórí nígbà tí ilẹ̀ kò ní bàbá mi ẹ bá mi dágbére kó dọjọ́ mi ọjọ́ rẹ sàn. ó dijọ́ mi ọjọ́ rẹ àápàdé ayọ̀ èmi ń padà lọ́la ń tèmi àmọ́ àápàdà wá very soon ìpàdé ayọ̀ lánìí o. ẹ̀dá ìkọ́ni lẹ́ẹ̀kan sí fún àgbáláyé sà. taf ọláǹs lórí instagram àmórúkọ tí wọ́n tí mò ń jẹ́ gangan ni taofik ọ̀làǹrẹ̀wájú wábìláì taofik ọlọ́njẹ́ àṣẹ kò ń gẹ̀ẹ́rẹ́.